كما باركت على إبراهيم إنك حميد مجيد وبعد أيها المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته أتبعكم الله إن شاء الله تعالى ọba nínú ọba ìfẹ́ ọba ìfẹ́ ó ṣàánú wa pẹ̀lú Islam àti ẹlọ́mọba ìfẹ́ lápúmọ́ ìjọba ní lẹ́yọ́ Islam ìjẹ́ ìjẹ́ àpọ́ Súnhàn wa ta'ala ìkan ìjọ ìpọ́n Ìjẹ́ ìgbẹ̀rún ọ̀sán ṣíṣú òkun méjì èdè mẹ́ta náà fi máa tẹ́lẹ̀ pọ̀ ìjẹ́ ìgbẹ́ òjò náà ti fi wọn àṣàtà sọ̀rọ̀ mọ́rùn-ún rẹ̀ ní Ọlọ́run àdúgbò Mọ̀hánà ìṣòlọ́tọ́ ọmọ ẹgbẹ̀rún láti ìwọ̀ ìjọba ní òṣìṣẹ́ ìgbòmgbà àgbà ìpápápá tí ọlọ́run ọlọ́run ọlọ́run. Ó máa bá aṣíwájú ẹ̀dà tó jẹ́ Mọ̀hánà ìṣòlọ́tọ́ àríwá ààrẹ ìwọ̀sánà àwọn ará ilẹ̀ àwọn àbá kí àwọn ọmọ náà kàrò láti àbáyé. بإذن الله تعالى وحوله دليل الله àti àṣẹ rẹ̀ a tẹ̀síwájú lórí nínú ìta ti bá rọ̀ nínú pẹ̀sí ayọ̀ ọgbọ́n ìṣúra ẹ̀rẹ́ ìṣúra ọ̀pọ̀ mamari ààrẹ ọ̀pẹ̀rẹ̀ tẹ́lọ́ọ̀bá ìjọlá gbogbo wa tó kọ́ wa àrùn ní lóòkọ́ wa sọ tó dáàbò wá kí ó máa ṣèwé tó dáàbò wá kí ó máa نعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا اقول فلا يغفر في اقول بدون وأقول واصبر الله اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الموت العظيم فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما نعم. اللهم اكرمني خطيئتي وجهلي واسرافي في امري وما انت اعلم به مني اللهم اكرمني جسمي وهزي وعملي وخطري وكل ذلك عندي اللهم اكرمني ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وَمَا أنت أَعْلَمُ بِهِ مِنِّي أنت المقدم وأنت المؤخر يَا ذا الجلال والإكرام lánàá ibi tí àbọ́rọ̀ bí o ní aṣọ ipò táyé wá lérí òkè ìṣẹ́bà ṣáájú ìgbésíjà láti wá Muhammad ọlọ́pọ̀ àríwá àríwá sábà nípa àwọn jẹ́gbà pàwọn ọmọ ọlọ́pùn agbọ́gbọ́ta mọ́lẹ̀ sọ́ọ́wá aṣàlàyé rẹ̀ tí inú làwọn wà tí wọ́n bá délé tí ó tí ó àmọ́rò pé nọ́ọ̀mọ̀nà làwọn wà gbogbo ayé tà náà àwọn ìra wọn bí ẹni báwọn nìkan làwọn ọlọ́run lọ́kan àti sàlàyé àwọn kejì làwọn ẹ̀rù bí àwọn tí wọ́n àwọn sọ báwọn nìkan làjú ọlọ́run àwọn àjẹ̀mí ọlọ́run àti sọ́lọ̀ pọ̀

ọlọ́run ní kí wọ́n mú ẹ̀rí wá lórí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ olóògùn ní wá làwọn á ti wá sọ pé bó bá jẹ́ lórí ẹ̀rọ omi àti mẹ̀sọ́rọ́ nìkan ló wà lórí ìmọ̀ àbáwọn yóò wà lè jẹ́ náà àwa béèrè pé tàbí bàbá yẹ̀wú ní tàbí bàbá sọ òun náà lànà ìwà yá kú yá kú bù ní bàbá tàbí bàbá ìtàn is asked ní bàbá bàbá ìbẹ̀rọ̀ọ́ni àwọn abẹ́rẹ̀ ìgbé ní àkú tí jẹ́ ìṣòrọ̀ọ́ni kí lẹ́yìn ní ẹ̀ ṣe ẹ̀rọ bí ni ṣe jù ní àbínà sọ́rọ̀ ìrìnlẹ̀ kò sẹ́ni tó lè mọ́ èsì ó jẹ́ ìkankan ló méjèèjì jẹ́ sí ẹ̀ fátó ń pé a lọ òkè ẹ̀ nílẹ̀ ẹ̀ abẹ́rẹ̀ ìdí àtúndùwà ìbẹ̀rán ní kílẹ̀ sí ẹ̀ lọ́nà fi sọ nínú kùránì ìrẹ́sẹ̀ ìbáṣọ́ lánàá máa sáànà ìbọ̀rọ̀ nímú ìjẹ̀bùdíyá wálà ìjẹ̀sọ̀rọ̀ ìjà wàtọ́sí ìbọ̀rọ̀ nímú kìí ṣe ẹ̀húdí kìí ṣe nàtàrà ẹ̀rí ẹ̀ láwọn alàbí máa là kí là lọ ìwọ̀n ẹ̀dà ẹni tó tẹ̀ sọ́dọ̀ ọlọ́run ní gẹ́bì máa rẹ̀ mọ̀ wá ṣe olùmọ́lọ́run ọ̀pàdé mùsùlùmá ẹni tó kí wọ́n ní ìsẹ̀sílẹ̀ pọ̀lọ̀tọ́lọ́ ní òun sọ fún pé aslim ju wọ́n ti bẹ̀ẹ́rẹ̀ kọ́ọ́lá àti láti tó bára àmúgbó jùúlẹ̀ ọlọ́ ìlọ́pùtù sọ wípé ìdíta ìfún ìlà ọ̀bí ìfàyàmìdíní nígbà tó wà ní ìrọ́ ní ohun sọ̀rọ̀ fẹ́ dojú àwọn tí ó ń bọ̀ kì í bọ̀ kì àwọn tí ó ń bọ̀ òun bọ̀ àwọn tí ó ń bọ̀ àwọn tí ó ń bọ̀ ṣùgbà ìníṣẹ́ ìbò ìlà rọ́bì òsìbí tí mo fẹ́ lọ máa ní kí n padà lọ́dọ́ ọlọ́ ìsáyà ti ní ọlọ́wọ́ fi mímọ́ rẹ̀ Ọlọ́run yóò fi mímọ́ náà. Olúwa mi ẹ̀lá fún ní ọkọ́ máa fún mi ní ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ wà á bí ní wà á lè tó kí ní jẹ́ kí ń jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́rú ó ní alẹ́bí Ọlọ́run bá tó ti rí pé kọlákọ̀ ní olódá ni, wàhúwà, yàtí ní والذي هو والذي هو يطعمني والذي هو يطعمني ويسقيني onífúnmi jẹ́ onífúnmi wù wà ìdáàmà ìwà ìyàṣìbí ní ẹ̀rùn pé àwọn afá ń sàlàyé ẹ̀gbọ́rọ̀ bàlágọ́ wọ́n ní kí ló dé tọ́lọ̀ ohun tí ànábì Ibrahim sọ tó bí fi húwà yẹn sí wọ́n ní tó bá ní àlẹ́bì ẹni tó ṣe pé kọ̀lákọ̀ ní tó dá mi kò fi húwà kọ̀lákọ̀ ní sí ṣùgbọ́n bà tó fẹ́ máa sọ yóò kù ó fi húwà sí wọ́n ní torí pé ìyàn lórí ìta ló dá wa kò fẹ́ sí lórílẹ̀

Gbogbo ìjọsùn yìí ní orí òsù sọ ní dàlá rẹ̀. Ọ̀dínà bí i àpòwà àwọn àníyàn òmìnira ní ìrọ̀pá yìí àti ìrọ̀pá yìí. Ọ̀dínà bí i ṣùgbọ́n ìrọ̀ Ibrahim ṣàfihì gbogbo àwọn kan ẹ̀ sọ́dọ̀ wa. Òní, a Hanif ẹmọ̀wáhì ẹ̀tọ́ mọ́lọ́n lọ́kàn gbogbo kàrẹ̀ ọ̀dọ́ lọ́n ní ìgbì tẹ́lẹ̀kú tàbá bẹ́ kí òun ní ìlú àtòkìníkà ní dùháhù ìsìsá àdúràtà ní ṣìnà lẹ́yìn tàbá kábára àkọ́kọ́ dáńtà fírọ̀tù ẹ̀rọ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك علينا خير nínú يعني اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نفسني من Allahumma naqqini min khataayaya kama yunqqa ath-thawbu al-abyadu min ad-dam. Allahumma naqqini min khataayaya bil-maa'i wath-thalji wal-barad. Ìkànnì. Ètí wọ́n fẹ́ lò lẹ́lẹ́kẹta, wàjáàtù wàjìríyà lílàdì àníìfà wà mọ̀ àná iná sọ̀lá sí wàlúsùkí wà màmá sí ìlà ìrọ́pù tààlẹ̀ ní láàṣẹ̀rẹ̀ ìtàlá wà bí dáadì ka òmé tù àwọn àdá àwùwá rẹ̀ ọ̀rọ̀ àtọ́bí ìbọ̀rẹ̀ kí làtọ́bí ìbọ̀rẹ̀ sọ́mbẹ̀ ó ní gbàtọ́ ní wàjá tó wàjì síyà ó dá ojú mi kọ lèlẹ́bí fátọ̀rọ̀ sàmà wà ìwà áàpù ẹni tó àlùfíà fátọ̀rọ̀ bí máa nù kọ́lá kọ́ ẹni tó dá sánmà àtìlẹ̀ ẹ́ hànífà lẹ́ni tó má kọ́lọ̀ tó yẹ́gbọ́ nìkan hànífà olùmọ̀ lójúkọ́ mọ́sílìmọ́ tó tó wá ti wọ́jú sẹ̀sílẹ̀ fún wọ́n ma aná nínú ìṣẹ̀kẹ́ ilé òsì nínú àwọn tó mọ́rọ̀ ogún pẹ̀lú lọ bá ní iná sọ láti dájájú ìrùn mi tí ń kí àdúrà mi tí ń ṣe wà lóṣúkí ẹran mi tí ń pa ẹran ìjọ ìṣẹ̀lẹ̀ mi ààyè mi àti òkú mi Láàṣẹ̀rí sí orogún fọ́lọ̀ òṣègbèrà fún wábì dáadíkà òmìnirìtù, eléyìí la pa mí láṣẹ wà á ná àwùwá lórí ìsinmi lápọ́pọ̀ ẹni ọjọ́ ìsinmi. Ẹwọ̀ àkọ́kọ́ ìsinmi. Ọ̀rọ̀ ẹ̀ náà, òun ni Súra tàbá lọ́rọ̀ ní ṣúrọ́tùlẹ̀ áti àwọn ará àti parí ṣúrọ́tùlẹ̀ áti ṣúrọ́tùlẹ̀ áti ṣúrọ́tùlẹ̀ áti ẹ áti ṣúrọ́tùlẹ̀ lógún tàbá lọ sí ibi ọwọ́ ìparí ẹ ọlọ́ọ̀bá àti ní ayọ́lẹ̀ nínú àmẹ́nú واركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم يا أيها الذين آمنوا ẹ̀yọ́ nígbà tó òdòdó tí ó ká ẹ̀rù ẹ máa ń Júdú. Ẹ máa orí kanlẹ̀ fọ́nà. Wà àtòlò ọlọ́pàákún. Olúwa yìí kẹ́ máa sì. Wà àlò ìjọba yìí. Ẹ máa ṣe rere lórílẹ̀ máa ṣe dáadáa. Ìgbà ìjọba ìjọba Kẹ́ẹ̀bá lè jìdí. Wà هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو الذي معكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكون شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير وجاهدوا في الله اجعلوا fún ẹ̀sìn ọlọ́run ẹja lórí ọ̀nà ọlọ́run ọ̀yẹ̀ ààrẹ ní pàápàá ìjágbó ìtúrọ̀kànlẹ̀. ọ̀nà kejì ha àgbọ̀ ọ̀yẹ̀ ààrẹ ní èyí tó lẹ́tọ̀ọ́ níbi ìjágbó ẹja náà Wọ́n ti tàbá fún. Wọ́n ti tàbá fún ọlọ́run ló tà nílẹ́ṣà. Orí ayàta, ṣàwá síbí, tàbí yàlápàá wàtàbí kúnẹ̀lì àwùwàdúnà ta ló ṣe wọ́n lẹ́lẹ̀ àkọ́kọ́ ọgbàdìkún àwọn tí ń gbáwájú alẹ́ àwùwàdúnà àwọn ẹni àkọ́kọ́ nínú tí wọ́n rájìrí nínú àwọn mọ̀hájìrú àwọn tó ṣe kíra àtọ̀tẹ̀ wà lè àkọ́kọ́ àtàwọn àǹsọ́rù tó ràn wọ́n lọ́wọ́ ta ló ṣe wọ́n ní mọ̀hájìrì ta ló ṣe wọ́n ní àǹsọ́rí ọlọ́lọ́ mi ní wúwá bá kó èjìtàbá mú bá ẹgbà yìí ọlọ́run ló ma wà máa ala àlẹ́ìkòm fi ní ní ọlọ́run ọba sínú ẹ̀sìn yìí mínú harrod ìnira kankan tàbí dààmú kò sí ní Islam pẹ̀lú ni àwọn ẹ̀kọ́ gbà ń kọ́ ọlọ́run ní ìrọ̀rùn lábẹ́kùn ní kìí ṣe ìdíra láti ẹgbẹ́ àwẹ̀ ìlà yọ wò alẹ́bí náà yóò bí kúrò náà lóòtọ́ wọ́n gbà ṣùgbọ́n nira ni wọ́n ìgbà àwọn ìyẹn kí a máa gbá àwẹ̀ kí a máa bọ́ aláìní tukọ̀ ẹ̀ àwọn ó ní àwọn arúgbó lọ́kùnrin àti lóbe ẹni àárẹ̀ ń ṣe tí ò síre ti pé wòsàn rẹ̀ rí tí ò bá máa lo ogun yẹn àárẹ̀ ni ó lè òun tiẹ̀ máa gbọ́rìn kò ní sọ padà aláboyún àtẹni ń fọ́mọ lọ́wọ́ lọ́yàn lọ́wọ́ yàn méjèèjì ẹbí ilẹ̀ ti bí àmìjẹ́ṣì ó wá mú dáadọ́ jẹ́ páwọn èèyàn bá máa àwọn dáadọ́ ọlọ́wọ́ ni ó sí ìtàn síbẹ̀

àyíyá mi ó sọ nínú àwọn ọjọ́ mi ọlọ́wọ́ wá sí lọ́nà ìpè kí ń gba mẹ́wàá ẹ̀sẹ̀ nira wọn kò bá àgbà kan lódù kó sí ọ̀sẹ̀ méjì kó gbà kan kó tó wá sí ní oṣù mẹ́ta kó gbà kan kó sápè mẹ́wàá ẹ̀tọ́ wá wo ìdẹ̀kùn tọ́lọ̀ tó a máa ń ṣẹlẹ̀ olùfẹ́gbà rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti máa rí jù ẹ̀ rẹ̀ wọ́n máa ti tó mọ́ gan rẹ̀ wọ́n ti mítìnì oúnjẹ kan yọ ṣùgbọ́n bàbá ń àwọn kan yẹn kò fẹ́ tí ó ṣe àbí jẹ máa lọ́sàn rẹ̀ wọ́n ní àbí wọ́n sì kó mọ́ lọ́sàn ṣùgbọ́n tí ò bá sáà rẹ̀ àwọn yẹn lè yọ nínú rẹ̀ wọ́lọ́tara àìlàmù tí ń bẹ́ bí ìfúnni láàyè láti san àwọn ààwẹ̀ padà láwọn ọjọ́ míì tí èyí ṣe dandan kó tó tẹ̀léra wọn ó lè yẹn torí pé nínú ààwẹ̀ kò sẹ́ni tí ó kó nǹkan kan kalẹ̀ láàárọ̀ àkọ̀sán ààwẹ̀ tí ẹ wá bá mi ṣàwẹ̀ jẹ́ lọ ẹgbà fún ẹwà báwọn aláàjì ọmọ mi ṣe wòlímọ̀ bó bá jẹ ọmọ ẹ̀tọ́ olóògbà rẹ̀ wọ́n ní rọ́ ní pa ó fàwẹ̀ kẹwọ́ ní ìfẹ́ jẹ oúnjẹ yẹn a ti lọ sí ìkó mọ̀kànrí wọ́n á bọ́ sí tọ́ọ̀sì àwọn brọ́dà ní wọ́n gbà rẹ̀ gbogbo ilé ẹjá àwẹ̀ yìí kẹ̀kẹ́ máa jẹun níbi ẹ̀wọ́n láwọn ó gbà lọ lé ẹmọ́ gbà lọ lé ti bí ìkẹ́ ti jẹun àwọn àgbà ní ara ẹ̀fà tó àwọn ilé ìwọ̀n wọn kéwù wà ìsàfẹ́ jẹun bíi wọ́n gbé kí nìkan ní mọ̀kọ́ sídú ṣẹ̀ríà ẹni tí ń kó mọ̀ yẹn ibi táwa ń gbé sílé ẹ̀ ó jìnnà ó wá ní ṣùgbọ́n àwa gangan ló ń fẹ́ kápò òṣèkó mọ̀ yẹn àwa ló ń fẹ́ kápò wá ń jókòó síbi ìkómọ fóun òpè ẹnìbọ̀dì ó sì rí bàbá rẹ́rẹ́ àríkó pé àfá kankan àwọn náà láti àfá àtúnwárí kó pẹ àwọn èèyàn àwọn tó tẹ̀lé wa nìkan ẹwà lẹ́ẹ̀ jẹun tá lọ tán kí làwọn ṣe wọ́n fi ṣe yẹ̀yẹ́ kọ̀tán lóbìnrin ààrẹ tó ń gbà sáàrẹ ọ̀rọ̀ yẹn ní kìí sáàrẹ ọ̀rọ̀ yẹn lọ gbà ń jọ mi torí náà ká jẹun bẹ̀ yẹn ló bá mú torí pé makọ́sídù ṣẹ̀ríà the objective of ṣẹ̀ríà yẹn ni àfisùn ṣẹ̀ríà nínú ẹ̀ òun náà ni àtúnṣe àwùjọ ó sì ní tẹ́nìyàn rí tó fi gbèrò ọgbà fẹ́ àwọn tó ṣẹ̀sì dáadáa tàbá lọ bá àjẹun gan kí ni ó máa sọ nípa wa rí ni àṣẹ èèyàn burúkú ni wọ́n oúnjẹ ohun yẹn wọ́n gbà lọlé àwọn kan sọ pé wọ́n lọ dàánù ni tó wà ń bẹ́ẹ̀ gbàtẹ́ máa sọ fún bá lọ lóúnjẹ yẹn nù pé wọ́n ti sọ pé ẹ̀ẹ̀n mọ́ pálá ìrìnà ti ní àwọn sọ fún yín ṣé wọ́n wà ń bẹ́ẹ̀ gbàtẹ́ wọ́n máa sọ fún ó sì jẹ́ ẹ̀ tó wá rí ọjọ́ kejì tẹ́rọ sọ́lámà yóò ṣọwọ́ sí ibà yìí àwọn tẹ́ ń sọ pé mi ò wọ́n ti gbogbo ọmọdé wọ́n tún jẹ wọ́n lọ dàánù nínú tẹ́lẹ̀ ìmọ̀ ó ṣe pàtàkì orin tàbá ìkọnu àwọn tó bá bẹ̀ olùsílọ̀ àwọn iṣẹ́ àfá ṣàìtàn máa sọ àwọn èèyàn lọ látara wọn ṣùgbọ́n tó olùsí tí onímọ̀ kan wá wà bẹ̀ ṣàìtàn mọ̀ sí wàhálà bá wọn torí èpè rẹ̀ onímọ̀ ni ó wọn dà sí lára ká padà sí bíbá tí ń bọ̀ ìdíbá tí wọ́n ni pé wà máa jẹ́ ala alaykum fi ìdí ní ní ọlọ́run ní kò sí dáàmú kan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 tí ọrùn wa ò lè gbé tí ó wọ̀ wá lọ́rùn má dìlé wa lórí ọlọ́wà ní irú ẹrù bẹ́ẹ̀ ò sínú Islam gbogbo náà ní ẹjẹ́ ìlú Islam àgbà yíká aláfíà ni ó sì tún bí fún yí tẹ́bá ṣàṣe sí ìdíwọ̀ àtàndàwẹ̀ ẹ̀rí pé a ò lè jẹun púpọ̀ mọ́ ń sáàrì tó bá ṣe jẹ́ gbàtà rẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ṣàkíyèsí ẹ̀fẹ́ ti ń jẹun kù gbàtà rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ń jẹun náà ní ìfihàn kan kí ló ṣẹlẹ̀ inú ti ń dí díẹ̀ díẹ̀ ẹ̀rì ìgbà táwẹ̀ bá parí ọ̀pọ̀lọpọ̀ ni gbẹ́ ọ̀rìn ọmọ ń ṣe táwẹ̀ bá parí gbẹ́ ọ̀rìn púpọ̀ àwọn fúlàjì ó tà táwẹ̀ bá lọ torí pé àwọn oúnjẹ báyìí jẹ tẹ́lẹ̀ tá ń jẹ kò ní ìbánú mu mọ́ ó fẹ́ lu gbogbo ẹ̀kọ́ ó tún wá oúnjẹ tó pọ̀ jù inú yẹn ti fún díẹ̀ díẹ̀ ni ó ti máa ń fẹ̀ máa fẹ̀ tó bá ti wá di pé fífẹ́ rẹ̀ ń ti fẹ́ dá ṣe jù ààwẹ̀ ní ìtún ti dé ẹwọ̀rọ̀ ọlọ́run àti ń jẹun ó ti wá fẹ́ dé èèyàn ti fẹ́ di wọ̀ bí ààwẹ̀ ní òtún dé tí ó tún kó wá jà ìgbésí ayé mùsùlùmí nìyẹn òfin ẹ̀sìn wa ní rẹguléètì ìgbésí ayé wa ìyẹn ni pé ní ṣe ní darí wa ní tò wá lọ́nà ní ń já wà níwọ̀ntúnwọ̀nsì lábíjẹ́ ó mẹ́ta wátàkọ̀ nínú ìtumọ̀ rẹ̀ níyẹn ìjọ wọ̀ntúnwọ̀nsì tó yẹ kó pọ̀ jù kò kéré jù ń bẹ láàrin kéṣe pé kùnmọ̀ ẹnìkan ni ẹwù ó mẹ́ta wátàkọ́ wà máa jà àlẹ́ pẹ́ni tí èkí tẹ́lẹ̀ irun kíkí àti jọ́gìn àwọn máa ń wọ̀ láàárọ̀ ìgbìlódì tí a jí láàárọ̀ tí a máa jọ́ kìkí ẹ́ẹ̀sì láàárín kò ní wá ní láàárọ̀ yóò jọ́ jì láti tààrẹ láàárín kìkí yóò jọ́ jì padà àti kó kí ìrìn ìwó ló rọrùn jù ẹgbẹ́ àbá yóò ní ìrìn olè jọ́gìn àti ìrìn ìwó ló tó kù níbo láti máa kírun nà mọ́ṣáláṣí ó tútù bá mọ́ṣáláṣí àtìlẹ̀kùn fóorú bá mú aṣìbánu sórú àti kéèyàn lórí òkè láàárọ̀ kùtùkùtù tó lò lọ kéèkè olúwa ló wọ̀n rárá tó bá lọ jẹ́ náà jẹ́ èwo ló rọrùn jù àfáà ìkẹ̀rọ mi ṣé èèyàn máa á lóòrùn èèyàn máa èyàn lè tọ́ ara tó ikó fẹ́ kírùn tó rò ní pariwo tó ráhùn kẹ́ ti béèrè lọ́wọ́ ànábì sọ́lọ̀ jìnà sí wa ní kálẹ̀ gòkè lọ kálọ́ mọ́ pé lórí òkè àti kálẹ̀ ké lóhùn rárá sọ́lọ̀ yẹn pé ká lọ fún ẹ ká kíkò sí ẹ ká ujibu yajibu wani bidogo wa wakiba kwa adaka ibadi anni anni qaribun fa inni qaribun ujibu da'wata da'ida da'a Ìdá sàálàkà ìbáàdì àmì ìdá nígbàtí sàálàkà ní a bá bèèrè lọ́wọ́ rẹ̀ àmẹ́bí àwọn olóòrẹ̀ ìbáàdí àwọn ẹrùsìn ní àwọn mùsùlùmí a ń nípa kí ni ní àní ìpẹ̀lẹ̀ ọlọ́run Fà èsì tó fún ẹni pé ìní kọ̀ ní ìbọn òṣùnmọ́ wọn tí ó. Nínú alábẹ̀ mi, nìyà á fi ìwà rí ìkásán rí òṣùnmọ́ wọn jùlọ. Tó lẹ́ ara ẹ̀ sọ̀rọ̀ pa fújì owó wà wà náà àkọ̀rọ̀ òrìlé ìdílé ìyẹ́ni pé kan wà láàrin ìgbà ìyẹ́ ti kú nìyẹn ṣùgbọ́n ẹni náà pè wà ní ìtòun sún àjíká sọ̀rọ̀ wà lọ ọlọ́ni òjìbù dáwátà dáẹ́ mọ́ máa ń jẹ́ ìpè tàbí mọ́ máa ń dáhùn àdúà mọ́ máa ń dá àdúà àbí mọ́ máa ń dáhùn ìpè Òjíìbù kò máa ń dáhùn dáhàwátà ìpè dáhì ẹni tí ń pè. Mo máa ń dáhì sí olùpèpè. Ìdájà áání. Ìdájà áání nígbà tó wá pè. Màníyàn ló bọ̀. Ṣẹ́rí bí ọlọ́run ní òun súnmọ́ wa, òun sì máa ń jẹ́ pé ta ní ẹ tó súnmọ́ yẹn sí ẹ̀mọ́ kéde. Bí ẹ̀wọ́ adé mẹ́ta, ọlọ́run, bàbá ń kírun lórí mọ́ ẹgbẹ́ ọ̀tọ́lọ̀ ń sọ fàlá tájí ha bí sọ láti ká wà láti wọ́n bí ti ha wà bẹ̀bá burú báyìí dáríga tàbí ilá látájí ha bí sọ láti ká tó bá ń kírun lórí tó yẹnà tó sàgbà látájí Láàrin pípariwo àti wíwí jẹ́jẹ́ ni orúgbó sí. Olójẹ́ pé tí mo jù rí bá jẹ pàájú ìlóòrù, ìjọba ò lè wá mú wa pé àdámọ̀ ìlú oṣù. Torí pé tàà bá ní lóòrù. Ní ìjọba tó lọ láìpù, ẹ̀yin ò bá àmọ́ sí sàkárì dání. Ìdì náà dà ọ́pà úùdì dá án kọ̀ mí dá. Bàbá àmọ́ sí sàkárì dá wọ́ ọmọ الرحمة ربك على قلوبك يتنادى ربه نداء خفيا Nígbà tó pe olúwa rẹ̀ ní ìgbé jẹ́ẹ́jẹ́ kọ̀bíyà, kò fi kí mọ́ ní ọ̀ ẹ̀nà wọn tó sọ ó ní Ọ̀nà ọ̀bí ni wọ́n náà lọ́pí ọdún ni wọ́n ṣàárọ̀ ṣùṣẹ́lẹ́gbà. Ó ní olúwa àti ilẹ̀ wà náà. Ọ̀pùpù ni ẹkùnkùn mi ti kọ́lẹ̀. Ó ti kí ni ó ti kọ́lẹ̀. Wà ṣàárọ̀ ṣùṣẹ́lẹ́gbà. Ìṣàárọ̀ ṣe ibá ó ti tẹ́tú ewu nílẹ̀ ìmẹ̀ ewu ti gba orí òun ṣẹ́wọ́ tó sọ ọmọ ọrún sọ ọmọ pé ṣẹ́wọ́ ilé bímọ ẹ tó ti kọ́lẹ̀ ewu tó ti kọ́lẹ̀ àti súnmọ́ mẹ́rin ti rọrùn mọ́ àrùn tó ti dé Ìrìnkọ́bùrà àti ẹ̀yìn. Wọ́n kọ́ra bá ti ní àrùn tẹ̀yọ́. Ajá òun gan tó fi dàgbò. Bàbá bí ní ìlà yóò ní ìyá wà ní ìyá. Tó ń fi rẹ̀ mú bẹ̀ ọ́, a fi ní ìlà tó ń kà wà ní يرثني ويرث من آل يعقوب ويرثه tí ó tún jogún kí ni ààlà yàkù tí ó jogún ṣe yàkù kí ló láti ẹ̀sìlẹ̀ yàkù kílá kílá ẹ̀rí ẹ̀ ń tàbọ́lọ̀ fún lọ́wọ́ náà tó ní ó pọ̀lú ẹ̀jẹ̀ ya ya kí lọ́wọ́ wá sọ ya ya ya ya ya ó kí ni kí dáàbà ti kó wá ọlọ́wọ́ ní ìrẹ́ ya ya kúbìlì kìtàbà ìkúwà síra náà síbi síra náà tàbí ńlá ìkúwà pẹ̀lú gbogbo agbára rẹ̀ lórí ìkúwà. Jáde pé ń tó sọ yẹ tí ó jogun lè ya tí wọ́n ṣe lè ya kúrú lórí síra ọ̀rọ̀ àwọn bàbá ti bá mi. A ti kàá nínú tẹ̀sí láàkéṣẹ́ lọ́dún lọ́dún tó lọ nígbà tọ́lọ́ ọba ń sọ̀rọ̀ àwọn bàbá lórí sọ̀rọ̀ kiri.

ọlọ́run ní yá bí ìdí mo bọ̀ lọ́kọ̀ sí ilẹ̀ àwọn ọba ni yúrù wọ́n fi sílá yẹn wọ́n fi ń kọ́ alẹ́dínà áájú ومن قوى ورفعت الجود بمسرحية من كتاب الله وكانوا عن الشهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياته ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون إنا أنزلنا التوراة فيها هدى ونور ọ̀rọ̀ pé ànábì Yahya ọlọ́run ní kó gbá tíra mú mo fi ṣẹ̀rí wípé ìdí ànábì zakariya tó jẹ́ bàbá ìsí sọ bọ́rọ̀ níbẹ̀ tí ó jogún àti ilẹ̀ yánkú olùgbìrà tàoríta ọlọ́run wà lè jẹ́ wọ́n sọ nínú ayá ẹ̀yẹ́bá tó jáde jáde lórí يحكم بها الذين كفروا يحكم بها النبيون الذين أحببوا أسلموا للذين عادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشون الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. kí tó máa tí ó pẹ́yà tó gbé. Ọlọ́ni àwa la sọ tàwọ̀rí tàkàlẹ̀ fi ha oúnjẹ ń bẹ̀. Ìmọ́lẹ̀ ẹ̀ẹ́bẹ̀ẹ́bẹ̀ ìmọ̀nà àti ìmọ́lẹ̀ ìbẹ̀ẹ́bẹ̀. Yá kó mú bí ha, wọ́n fi ń dájọ́ àwọn owó ni yẹn yá kúmù wọ́n dájọ́ fi há pẹ̀lú tàwọ̀rẹ́ta yẹn tí wọ́n fi tàwọ̀rẹ́ta adájọ́ àwọn owó ni àwọn ànábì ọlọ́ kẹfẹ́ ọlọ́run pé ní àwọn ànábì ọlọ́run yìí ó sínú àwọn tí a tapọ̀rọ̀ ọlọ́run tí wọ́n wọ́n ti wọ́ jù sẹ́lẹ̀ fọ́lọ̀ gẹ́gọ́lọ̀ ní sọ fún ànábì ìrọ̀rọ̀ yìí pé aslim tó ní aslam jù lè rọ́pì àdàrí àwọn tẹ́ ti wọ́ jù sẹ́lẹ̀ ni wọ́n fi ń ṣe ìdájọ́ fún mi ni wọ́n àwọn yẹ̀húrú wọ́n rọ́pà ní yóò wàlẹ̀ àbá àwọn ànábì ọlọ́run ẹnìkan kan ní fi ń dájọ́ àwọn ọba ni yóò àwọn àlùfáà náà wọn àwọn àwọn tí ó gba ṣẹ́ àpá ẹgbẹ́ tó ń àpá pé ẹmà sọ àwọn àlàáfà ẹmà wá àwọn ló ń mójú tó ìjọsìn àwọn náà ní mọ̀ ṣùgbọ́n ìmọ̀ wọn tó kí ni wà kí ni àwọn àbáàrù yẹn àwọn tọ́lá àwọn olùmọ̀ gangan ní bẹ̀ẹ́nu wọn ẹgbẹ́ abẹ́sùn àpapọ̀ hápùrù ní ó mà àwọn olùmọ̀ gangan nìyẹn torí náà lórí ilé má jẹ mọ́ ṣùgbọ́n yóò ní mà jù náà mọ́ mọ́ṣáláṣí yẹn lọ ṣùgbọ́n kò ní jẹ́ mọ́ nípa ṣẹ̀ríà ni o ṣùgbọ́n tó wà ní ká máa ka Quran ìmáàmù yẹn lè jẹ́ ábìs ó lè mọ́ ká jùlọ tí ó tó díẹ̀ ṣùgbọ́n nìyẹn yóò jẹ́ ábìs ó lè má ráyè láti wọn ló olùmọ̀ tẹ̀síwájú Àwọn mẹ́lẹ̀ ló fi kọ́ àyàn, ànàbì yún, àwọn ànàbì ọlọ́run. Àwọn olótẹ̀lé rọ̀bà ni yún, àwọn àbá àti ẹjẹ́ olùfáyọ̀ ọlọ́run wàlíkíní ah. àtàwọn olùkọ́ ni àwọn olùmọ̀ gangan tẹ́jọ́ kò ti tíra láàárọ̀ lọ́sàn lábẹ́ ìjẹ́ wò nìyẹn ó dà wọn mẹ́fà wọ́n kọ́ àwọn ẹ̀yẹ̀wú jí ẹ̀rẹ́ ìmọ̀ sọ́ọ̀ṣì وكانوا عليه شهداء وكانوا gbogbo ẹ̀yẹ àléhì lórí ìtàwọ́rẹ́ta ṣúhàdá ẹgbẹ́ ìgbìyàn jẹ́ Tẹ́bá tí wọ́n ń fi tàwọ́rẹ́ta yẹn kọ́ọ̀yàn tẹ́ fi ń ṣe ìdájọ́ ńlá tàṣàúnà nẹ́ta ẹ ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwọn tẹ́ fẹ́ fi ṣe ìdájọ́ ẹ gbọ́dọ̀ bẹ̀rù àwọn èèyàn wà ṣáò ní ìbí ọlọ́run ẹ̀bẹ̀rù ibi tí mo fẹ́ lò ní pé ọlọ́run ní àwọn la fún iṣọ́ àwọn ní iṣọ́ tíra tí wọ́n bá ti lè bàjẹ́ tíra ni ó dàrú ṣùgbọ́n bàtọ́lọ́ ń gbé kùránì dé kò ṣe wá ní a fún iṣọ́ fún tíra ọlọ́run fún ẹ̀ sọ pé níbi òun gangan lòwó ìṣọ́. Káàkiri wọ́n lọ iná làwọn là á ìdè ní gangan wọ́n lọ ló ń ṣọkùnra. sọ́jẹ́ ṣùgbọ́n ta ọ̀rẹ́ bà àwọn onímọ̀ àwọn àlùfáà àwọn làkún iṣọ́ lérí ẹ̀ olófàá nígbà tí tàbúùtù ọmọ ẹgbẹ́ ní tàbúùtù wọ́n tún ní mílẹ̀ sí àpótí ẹ̀rí ah! inú rẹ̀ ní skróòlù wà ìdí tí à inú ẹ̀ ló wà ó sì ti jóná ìdí tí à jóná mọ́ àwọn àpá yẹn kò sì dàbí ayé òṣè òṣìṣẹ́ lé gbogbo wa láàrín ọ̀rọ̀ ìrànì á padà kàdébẹ̀ náà ní àti ìlú kàbọ̀ láti tọ́lọ ní òun sọ kàtí na ìmá wẹ̀yẹ̀kùgọ́fà ó sùn lójú oró ló wà ní ogójú adé ní gbogbo kí kùránì yẹn ní kùránì kò ní lọ ogójú àyà ẹ̀ kò rí bẹ́ẹ̀ lánàá tẹ́mi bá jẹ́ kùránì ní ìdí bá tàbí ìgbà yàn rẹ̀ nígbà ayé àwọn táwọn wọn bá ń ké tí wọ́n bá gbàgbé kò tó lè rán wọn létí nù ni kò ah, kankan tó ní òun tí ó lòun wọn kankan àbá lè máa kírùn lọ kínà àti iná ó ha lórí kópa lórí kó sọ fún kò ní bẹ̀ẹ́gbà àtàwọn yẹ̀wúdí àwọn ni wọ́n mójútó àwọn ni ọmọ torí náà bá bá fi nǹkan mí ìkún kò sẹ́ tí ó jà wọ́n yìí tí ó bá sì yí padà kò sẹ́ tí ó wà tí ó bá wọn jí ọlọ́ọ̀lá ni máa jà ara aléìkún fi dí ní mìíràn ṣẹ́gbẹ́ kò sí ní ránù gbogbo ọ̀rọ̀ wá ìrọ̀rùn ìrọ̀rùn ní tí ìbá máa yá inú ìpín àbá ìlú àdúgbò bàbá yóò bá rántí àwọn ìwọ̀n tẹ́lẹ̀ yóò bá rántí ìtọ̀wọ́n tí wọ́n ò rí bẹ́ẹ̀ máa ń jẹ́ aláìkún ìbí ní ìṣàrọ̀ tẹ̀síwájú nílata àbígbọ́n ní mànábí náà ní àwọn ẹ̀yẹ èèyàn ànábì ní òun bímọ ọkùnrin fàmẹ́ìtù usma isma abí mo ní orúkọ bàbá mi kí lórúkọ bàbá ẹ̀ ìbọ̀rọ̀yìn ṣé ìbọ̀rọ̀yìn ló yára ní ìdàrẹ́ rárá ìbọ̀rọ̀yìn ní ismail títí tó fi wá lọ́dọ̀ àti àríwá gbogbo ẹ tó ti ṣáájú wa nídìí ẹ̀sìn bàbá wọn ní bàbá wa ni wọ́n níbi kíni nídìí ẹ̀sìn bí àwọn sàábé ṣe jẹ́ bàbá fún wa níbi kíni nídìí ẹ̀sìn àdìrẹ̀ tẹ̀síwájú. Ojú ẹ̀sìn. bàbá ńlá yìí ni Ibrahim ìbẹ̀lẹ́wà. وسمعكم المسلمين هو يعود إلى الله هو ضمير يعود إلى من؟ إلى الله لا إلى إبراهيم هو سماكم مسلمين من قبل Ọlọ́run fúnra rẹ̀ gangan ló pè yín ní Mùsùlùmí ní kọ́bílù ṣáájú Ní ìsìnká ànábì tó ti lé kọ́, Mùsùlùmí ni wá. Ẹ̀rìká ànábì bọ́ ní Àṣìlámútù, ìrọ́pìlẹ̀ alámi, ó wá àwádùn Mùsùlùmí ni mí. Ẹkùn wo arákùnrin yẹn tí gẹ́gẹ́gẹ́gẹ́ ti jẹ́ra, ó wà mẹ́kùn ọdún tó kú, ìparí ọ̀rọ̀ rẹ̀ náà wà á náà mítà ní mùsùlùmí aláyé òsì ìdáyé gbà ọlọ́ tipẹ́tipẹ́ lẹ́ntí ń jẹ́ mùsùlùmí ta ló sọ yín bẹ́ẹ̀ ọlọ́ gbogbo táwa mùsùlùmí ṣe lórí ilẹ̀ ọlọ́ ní sọ fún wa ṣẹ́mọ̀sẹ́nì ìsìn kí lórúkọ ẹ̀sìn wa Islam ẹni bá gbọ́ lárúbáwá àlefa orúkọ àwa tá à ń ṣe Islam yọ pé muslim ó wọlé méde lárúbáwá ló sọ fún àmọ́ akọ́lá borí pé ọlọ́dọ̀ ló sọ amúsù ìsìláàmù gan ọlọ́sọ̀rẹ́ bóòlù fún wa lórúkọ ẹ̀sìn wa tí jẹ́ ìsìláàmù nígbàtọ́lọ́wọ́ bá sọ pé wà rọ̀bí ìtù lákùnmọ̀lì ìsìláàmù dìínà اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا yẹ̀húdí kan a bá roman ọmọ ọ̀pọ̀ lọ́dí ọlọ́pàá láàrin apàṣẹ wa mùmí ní àrólé kejì lẹ́yìn ànábì lẹ́gbà fúgbà kìí jáde láì olódà àrólé olódi àmíhù tó wá ní ààyà kan bẹ nínú kùránì yíyẹ tó bá tí àyà yẹn sọ kalẹ̀ sọ́tọ̀ àwọn sọ jíjẹ ọdún lọ́dọọdún àwọn máa ń ṣọdún tó ẹgbẹ́ ìwọ àyà ni àwọn ní wẹ́ kó má rò ní mọ́lá ápùn jìnà àyà tó sọ òun ibi tó ti sọ kalẹ̀ ọjọ́ tó sọ kalẹ̀ ó sọ kalẹ̀ fún ní ó ní àyà وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم الله نلومي أكمل أكمل يكمل أكملت لكم mo ṣe àṣẹ pé ẹ̀sìn ní fún yí tí wọ́n bá parí ìdẹ̀ra nílé yí lórí ẹ̀sìn ti pé ìdẹ̀ra kò ti parí ẹ̀ kò sí títí jẹ́ ìdẹ̀ra wọn ẹ̀mọ́ wa lọ́dún bí. tó lẹ́kùn ó lè láàmà ní iná. lẹ́yìn Islam lẹ́sìn ó jẹ́ pé nǹkan míì lè máa jẹ́ ẹ̀sìn ẹni bá sọ pé òun ní ṣùgbọ́n ní èwo lòun yọ́nú sí ìsìnà kílẹ̀ ní wọ́n bí ìtùlá fún wẹ́lú náà sí iná láyà ní ti sọ pé wà lẹ́yìn àtò tábí ẹni bá lọ wà nìkan ní yàtọ̀ Islam tó pè lẹ́sìn dínà fàláìlì yóò pọ̀ bá ní ìgbà lọ́wọ́ ẹ̀ Wàhúwá sí ààrẹ ọ̀rẹ́ lọ́wọ́ ìjúbà lọ́wọ́ ìjúbà lọ́rẹ̀. Ẹ́ ẹ́ tí wá lé, a tọ̀rọ̀ lórí pé kìí ṣe ìlànà kí ló fà tó pálọ̀ ìgbòlò ìdáàbò ìgbòlò ìyọ́ ìgbòlò ìgbòlò ìyọ́ Kò bá wà máa pán ká nínú ẹ̀sìn tí ẹ̀bá gbẹ̀rẹ̀ bí ṣẹ́ẹ̀sì tí ó dolówó, a sì rí wọn pẹ̀lú tọ́wọ́n dolówó. Bí òbí mọ̀ rí tó bẹ̀rẹ̀ sí bí mọ̀ kódà ọmọ méje ọkùnrin ni ó ti tẹ̀ra, a tún wá rí pé wọ́n ti bẹ́ẹ̀ ẹ̀sìn kódà ní ìlú pàmọ̀wé ẹgbọ́n máa ń jọ mọ̀wé ẹjú mọ̀ ṣẹ̀mí yóò mọ̀wé nìyí amóríkà lóòtọ́ wọn mọ̀ mọ̀wé láàrin ọdún mẹ́wàá ó fi di pòfẹ́sọ̀ gbogbo ẹ̀ bá máa ṣẹlẹ̀ ọlọ́kọ̀ọ́ ìyọkún sí kò tán ìtẹ́yìn fẹ́ yàtọ̀ fún ọ̀fẹ́ ó ṣe kí ni ó ṣàgbà mọ́gbọ́n ìtọ́lọ̀ lórí ọdún Islam nítorí òpin tí ń bẹ lọ́rẹ́ wàhálà tó ṣojú ń bẹ gbogbo ìntó lè ṣe nínú ọ̀ṣọ́ tẹ́fẹ́ ọ̀ṣọ́ dúró lọ́tọ̀ a máa ṣe nǹkan lọ́ṣọ́ ni ọ̀ṣọ́ dúró lọ́tọ̀ a wà ṣe nǹkan lọ́ṣọ́ ìntó orí inú ọ̀ṣọ́ lọ fi ṣe kí ìgbẹ̀yà wá máa bẹ́ yìnrin oúnjẹ oríṣiríṣi irú kàrẹ́ǹtì fi tá àmà ń jiyán pẹ́lú bí ìbá rí yán yóò ní ìbà bí ń ṣe òun ní ìbà òun mo ìjẹ̀wọ́ bínú kó o fi ẹja tòlótòló sínú kọ́kọrẹ́ máa ń àwọn ẹja ẹ̀jẹ̀ ní rí n kọ́kọrẹ́ kan ṣe náà ń da sínú ọbẹ̀ yẹn kọ́kọ́ ewó ní àmọ̀là bàbà jẹ kàkàjẹkà ewó làmọ̀là dídá sínú ọbẹ̀ lórí iná bẹ́ẹ̀sì ni ìkọ́kẹrẹ́ làwọn ó jẹ nídìjọ léyá sínú ó dùn sí gbogbo wọn jókòó jì èmi tí mo ní mo bẹ́ẹ̀ jí yẹ̀yẹ̀ lómi ní èkó nìyàn tẹ̀sí ní tó dùn lọ́dọ̀ sí lọ́tọ̀ òní tó ní pẹ̀lú òní ọdún sí ọbẹ̀ orí àwọn àlúkàndẹ̀ orí ní a ti máa rò pọ̀ ní a ti ṣe rẹ̀ tí wọ́n bá tọ́ ní ọbẹ̀ yóò rí wọ́n ṣe lóòjẹ́ àwọn tó ń fi àkà jẹta wọ́n fi kí ní jẹta àkà wọ́n fi ń jẹka àkàrà wọ́n fi ń jẹ ọkà kí ní pẹ̀lú ọkà àmàlà Àwọn sì tẹ́nu Mo wà ní mọ́kà ní 2016 mo ti lọ pàtí ìtẹ́lẹ̀ ọlọ́pàá kára ìgbìlọ́ àwádé àràbá tó wá rí àwọn ọ̀rá ẹran tí wọ́n ti yọ ẹ̀rọ̀bí ọ̀fẹ́ tó kápò kalẹ̀ tó pọ̀ sí ìtajẹ̀ ìrọ̀lọ́ bí mo ṣe kọ́kọ́ rí gẹ̀rẹ̀ ìgbàlójẹ́ ti bá mi ah, wà láì àwọn orílẹ̀-èdè kan wà tó wá ní wọ́n jẹ́ ìjẹun kẹ̀ǹjẹ̀ ọ̀rá ẹran tí wọ́n ti yọ ní ẹbí ìjẹun àmọ́ àwọn pọ́n lọ mọ́ àwáṣẹ́ mọ́ àgbàbá tó ń jẹ̀ ní ìwà nínú mẹ́fà yọ́n bẹ̀ ní pé tí yìí bá fẹ́ kó pọn létí bẹ́ẹ̀ lọ kò ní bẹ̀. Sọ́lá ní wáwọ̀ bí ìtura kóhù ní ìsìláàmù ìsìláàmù هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا على وتكونوا شهداء على الناس Àbí ìgbìyànjú yọ́ ìtumọ̀ ẹ̀kẹ́jọ́ tó bá jẹ́ aláàrin ọlọ́run ó gbé àtẹ́bí wa ní àlẹ́yìn sàlá ṣó jíṣẹ́ pàwọn èèyàn rẹ̀ tí mo rán ọ sí tí ó lọ jíṣẹ́ àwọn ẹni ọlọ́run àwọn èèyàn rẹ̀ wà dábí ọlọ́run kò jíṣẹ́ mú wa ọlọ́run abẹ́rẹ̀ lọ́wọ́ àtẹ́bí ló gbé palẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ òjíṣẹ́

أن يأتيهم عذاب أليم Ànábì ti sọ fún àwọn àwọn jẹ́ ti ọlọ́run, ànábì inú òjíṣẹ́. Ìbéèrè wá lé wá sẹ́mi wa wá pé ṣe wọ́n sọ pé ẹjí òwò náà so ní eji bẹ́ẹ̀ ni lákọ̀ọ́kọ́ ni ma pa. gbogbo ṣe kí lọ́lọ́wọ́ wá ṣe ọlọ́wọ́ wá ní kí ẹnu wọn kó má lè sọ̀rọ̀ má ọwọ́ tí wọ́n ti ṣiṣẹ́ yẹn ni ó wà máa jẹ́rìí ẹsẹ̀ tí wọ́n fi rìn lọ bí ó máa jẹ́rìí lọ́lọ́ fi yá ṣe ìjọbi àkùlúwà ọlá ní níjọ́ náà gbàtà wọn kèfèé ní wá kúrọ́ ànábì òṣìṣẹ́ wá lọ àwọn ọ̀rá àpá àkànkan òṣìṣẹ́ tó sọ fún pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ kí ní jẹ́rún òṣìṣẹ́ tó kẹ̀kọ́ pé káwọn wá kírun kálukó máa sọ díẹ̀ ọlọ́rin náà tí mú ala àbúwárí àwọn àti ẹnu ọmọ ẹnu níbi sọ̀rọ̀ náà tí wọ́n bá ní lórí ṣùgbọ́n mímú náà ọwọ́ wà máa ń sọ̀rọ̀ wà bá ṣe hádù ẹsẹ̀ wọ́n máa jẹ́rì ní wọ́n fi ṣe níṣẹ́ gbà tí wà láyé kìmìlì ọ̀wá rí mi sọ kódà àyà mi sọ wípé wọ́n máa sọ wípé kí ló dé tí ẹ̀yìn ọwọ́ àtẹsẹ̀ tẹ̀ ń jẹ́rìí ìtakọ̀ wọn ọlọ́ni a ń tọ́kọ̀ Wàtílẹ̀ ìní ìbọ̀dá ohun. Ẹmọ ṣe bà pọ́wọ́ ń sọ̀rọ̀ ẹsẹ̀ ń sọ̀rọ̀, a ń tọ́kọ̀ náà tó fún wa lọ́rọ̀ sọ, a lẹ̀ rí a ń tọ́kọ̀ fún ìlàṣẹ́ ẹ̀tí fún gbogbo kan lọ́rọ̀ sọ. Olóòsìdá ayé Wọ́n ni rẹ̀ ní ìsìn. Ọlọ́run fún wa lọ́rọ̀ sọ. Gbà bá àdé sọ̀rọ̀ yẹn Ọlọ́run ni. tó gba ìsìláàmù ṣì kẹrin, ẹni báwo ló ṣe gbà Islam ó ń dẹran dẹran ní obìnrin máa fẹ́ tẹ́lẹ̀ ní apá gbogbo náà àwọn wàlú òun ìbára tẹ̀sí wá kílà káwà tẹ́ ń pè ní ìrìjá ní wọ́n sọ́pàá àwọn sàábí àmẹ́bí wọ́n ti ṣe tó bèèrè sáwọ́ aláàrùsù ẹjọ́ bá wọn jẹ́ wọ́n ti tún sí èrò men around the messenger ẹjọ́ tó pé èrò tí ọmọ jẹ́ wọ́n ti tún sí yorùbá àwọn ọkùnrin jẹ́ ọkiri kánàbí yẹra wọn abẹ́ àmá kéwú ló dùn jù torí pé wọ́n máa pa àwọn kankan rẹ̀ ẹ máa ń tú tí pákọ rẹ̀ jẹ́ àgbò ìkòkò kan wá gbé ó fẹ́ pa àgùntàn kan jẹ ló bá dé ló wá ní káì ìkòkò yẹn bá sọ̀rọ̀ ní àárá kí ló dé tó fẹ́ gba oúnjẹ tọ́lọ́ fún mi jẹ ó wá sọ ìdí ó fọ ìdí èèyàn abúlámọ́ sí ní ààrẹ náà ìkòkò sọ̀rọ̀ bí èèyàn ó lè òbí rẹ̀ ó rà ákùnrin kan bẹ̀ ó dé ìmọ̀ bẹ̀. ìgbà tó débẹ̀ ó dàbí ìwà Muhammad fún wa ní wàrà ká mú àwọn ẹran tó dá kò sí wàrà rẹ̀ tó dé tó dẹ̀ bímọ. Gbé kan wá tó jábọ̀ ànábì fọwọ́ ra wọn yẹn ló bá rú ní ọba fún wàrà ní ọmọ wàrà sí. Ah! Èèmọ̀ ìkókò ló dàrẹ́ tiẹ̀ ní ní abẹ́bẹ̀ ọ̀bí ọlọ́gbà nítorí náà ipá ń sàlàyé ní pé ọ̀rọ̀ tí kòkò yẹn sọ fúrẹ́lùmínà Àlẹ́bí a ń tọ́kọ̀ lórí àṣẹ. Ìkókò yẹn, àdámọ̀ rẹ̀ kò lè fọ́rùn bí èèyàn, ṣùgbọ́n náà lójú ó rọrọ̀ sọ ní jọ náà tó lẹ́kòó bí tọ́lọ̀ òun ṣe.

ọwọ́ ó dúró sórí rọ́bà kò sí bàbá rẹ̀ tó lè fà èèmọ̀ àfà ẹmọ́ta mi ọ̀rọ̀ ẹjẹ́ kí lórí òjẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà sí wà lórí náà wà àti jẹ́jẹ́ lè náà ti jẹun kẹ́ mo wẹ́ má mo wé kú ìrí ẹwọ́ ẹran tí mo tó rí ẹ fẹ́ ìsàlẹ̀ nù ní ẹ̀ sàánú ẹjẹ́ sàánú ara ta ló fún sọ èèmọ̀ àfà ọlọ́pàá àdúrà odidi ọjọ́ méje wọ́n ká rúkí àfihàn torí kò lè tí ìbọn nínú pípọ̀n ọ̀wárí ìwé mú ìrìnlẹ́ pẹ̀lú àárín èyí ò lè gbí ẹsẹ̀ tóró òjìlé sáré gbogbo ará òkú orí òtún àgbá ọjọ́ méje èyí ò nílé sùn Màmá kan jáde láyé wọ́n rọ̀ mẹ́rin ló tún gbìyànjú láti ṣẹ̀sì bó ṣe lágbára bàbá mẹ́kọ́ wá sọ fún ẹni ìyẹn ọjọ́ máa ń tún ọjọ́ òun tí ń lọ àbúlẹ̀ ń lọ onífẹ́kù lẹ́gbẹ̀kù náà ó wá ti gbé màmá ẹgbẹ́kù ní àà wà ní ọmọ tí mú òun lọ báyìí àwọn òdé mú ìlú ní ààrẹ ní ti mọ̀mọ́ ẹ̀rọ ṣàádà tó ṣe òun mọ̀mọ́ ẹ̀rọ ṣe ṣàádà wá àyà mánẹ̀ wọ́n ń já tó wá gọ́n pé ẹni tí mo rí kò lè dásù ló fi wà ó sáwá ní ìlú ṣé pé ẹ̀ ṣe ń kú yẹ òun má ti kẹ mọ́ lọ èmi kọ́ ló ti mú òun àwọn tó ti mú òun lọ ṣáàbíṣáàbí láàrín ìṣàrí ìlú wáyé ọ̀la ṣe kọ́lá wáṣẹ́ àmì kúlẹ̀ ìgbẹ̀ láàrín ìlànà ìlànà

torí náà anábìwọ̀n ìgbẹ̀wọ́lì ọ̀rọ̀ rẹ̀ lásọ dé bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní fa àkùnrin ìlú láàrín àwọn aráàlẹ́sàwà ààrùn ẹ̀mà pé ọdún ẹ̀mà yọ zàká wà tẹ̀sí mú ilá ìlú àwọn ọ̀rọ̀ ẹ̀ tí ìtàkì mú Mú wa máa wọ yára. Ọlọ́run ọba fẹ́ rí ẹni mọ́ láàáyín, ó láláàbò yín ní ìmẹ́rin mọ́lá. Wà ní ìmẹ́rin mọ́lá. Ó, ọlọ́run máa dá láláàbò wà ní ìmẹ́rin ọlọ́run dá ní nàìjírí tàbálá náà ṣe tàbálá tìlẹ́yìn tàbólùkúnlé lọ́wọ́ ìyẹn làlàyé ìbẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ bá sọ nípa pé àwọn yẹ̀húdí àti ọlọ́run nípa tàórẹ́ta wípé àwọn ànábí ọlọ́ àwọn àlùfáà àti àwọn olùmọ̀ nínú àwọn yẹ̀húdí ìfẹ́ ń kọ́ àwọn èèyàn ṣùgbọ́n àwọn ọlọ́run ní kó jẹ́ supervisor lérí ẹ̀ ṣùgbọ́n kùránì ànábì fi kọ́rùn èèyàn àwọn sọ̀hábà fi kárùn èèyàn àwọn àdúgbà àtàwọn olùmọ́ ní kọ́rùn èèyàn àbáwà bọ́dì supervisor ọlọ́ni kò sọ́gbọ́n àlẹ́sẹ̀ kò kẹmọ́ bá àná tó bá ti dé sáré ní ìsáàbù ọmọ tó kò lọ́sí kú ilé aláwọ̀ ọmọ kékeré ní ó sọ àti àbáyẹ ọmọ tó wà láì láàrín tó ta kúlẹ̀ aláwọ̀ ní aláwọ̀ sọmọ̀t aláwọ̀ ahàdó òfin kúlẹ̀ sí látọ̀ wá sọ owó lójú wá sí olówó náà olówó lọ́fẹ́ mọ́ wọn lé kí olówó ẹ̀mí kò fi sí kúlẹ̀ kúlẹ̀ lè dá kò sí èèyàn àwọn Russia government láyé ogun gẹ̀ẹ́gẹ́ pè ní Bolshevik revolution àwọn Stalin àpàwọn míì nígbàtí wọ́n jagun láti pa tí ń jẹ́sìn rẹ lórílẹ̀ àwọn ẹ̀rà ń pè ní ṣìyọ̀ communist àwọn ni wọ́n gbé kọ́ ìdá ìlànà kan wọ́n pè kalẹ̀ wọ́n pè ní alẹ́gọ́yàtú ṣùgbá ríró ìkíni wàsílà the hand justifies the way ibi tá ń lọ ló pàtàkì ọ̀nà tá gbàdébẹ̀ ò ní kò wúlò ibi àríká gbà tàbá láti débi tá ń lọ afẹ́ bímọ ọ̀nà tá gbà bímọ ò ní súnmọ̀ kátà tù bíi kò bá dáṣẹ́wó òkè mọ́lẹ̀ òkúlówó kí ló bí ọmọ ọmọ ara rẹ̀ tó bí ó níbi ọmọ ìyá àwọn ti kó láyé tàbí àwọn ti lọ ó sì níbi ọmọ kò bá wọn ara rẹ̀ òkè mọ́lẹ̀ òkúlówó bímọ kí ló bí ọmọ ọ̀nà tó pàdó lóyìn the end justifies the means Give me that law ìbájá ti débẹ̀ ṣẹ̀rí àìsàmù fara náà ọ̀nà tó fẹ́ gbà débi tó lọ àti ibi tó lọ méjèèjì ló gbọ́dọ̀ jẹ́ àláàdì ohun fún ìṣẹ̀rí ìsìlámù tíbi tó lọ bá jẹ́ àrámù ọ̀nà tó gbà débẹ̀ bá jẹ́ àláàlì aláàrámù náà tó máa jẹ́ ibi tó ń bá wá jẹ́ àláàrí ọ̀nà tó bá débẹ̀ tó jẹ́ àráàmù ẹ̀ṣẹ̀ náà ní olóòrò dá fún onítọ́fẹ́ torí pé bí tó ń bá jẹ́ àláàrí ìgbàláyé wà kó olú àráàmù ń fún ní onígbà méjèèjì ni ó mọ̀ alìsíláàtù alìmùtábà méjèèjì ṣùrù ti kọ̀kún lè àmẹ́ ìgbà tún kí ló jẹ́ méjì alìkí ni wọ́n pè ìsìláàtù alìmùtábà ọlọ́run ṣàmọ́ra kápára ti ta fi ń bọ̀ lọ́rọ̀ kan ṣáá bí ilé ayé ṣe wà nìyẹn àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ̀ yẹ̀húdí ọlọ́ọ̀dẹ̀ ìrìnṣọ́bà rí àtúntì náà nínú tó jẹ́ ó dàrú ní ìtúnlọ́bẹ̀ dáadáa àbójẹ́ ẹ̀rí tàbí sára tún sábújẹ́ tàbút àbójì gbọ́rọ̀ tàbútì ó gbọ́ nígbà tọ́lọ́wọ́ bá sọ fún ìyá Mùsá pé kó kan àbójì ní oṣúlọ́ ti gbọ́ wá ṣùgbọ́n tàbútì tàṣọ ilé tàbútì di ayé lẹ́yìn Mùsá láti sóhún bí ìdẹ̀rọ ìrìnmà wà mú ta sóhún kúlé ojú ewé wọ́n máa ń ka ní wọ́n pè ní scroll lédè òyìnbó inú àkótí yẹn ní àkótí tó bá jóná kò sì sí ìfáàsì ní gbogbo òbí ti wà ara tọ́lọ̀ ti ṣàjúlọ báwọn ènìyàn wù èé tí wọ́n lọ́rọ̀ tó ètẹ́lẹ̀ rántí bí ẹran bí díẹ̀ wọ́n tó pọ̀ lọ́wọ́ wọn ti dàrú báyá ṣe wà ní àwa lọ sí China kí làwọn ará China ń ṣe àlọ Persia kí làwọn ará Persia ń ṣe àwa Áfíríkà kí làwọn Áfíríkà ń ṣe káàkiri ò tó dé àlọ Europe kí làwọn European ń ṣe nígbà ní Europe kìí ṣe Gẹ̀ẹ́sì nìkan kìí ṣe UK United Kingdom àwọn ìjẹ́ sí ìjọba tí ó kúrò àmọ́jọ England Scotland Wales àti Ireland kìí ṣe yẹn láwọn sọ́rọ̀ gbogbo àwọn Portugal gbogbo tí Germany pèsè Germany tẹ́lẹ̀ Russia gbogbo gbogbo àwọn ọmọ kí ni wọ́n ń ṣe ń Iceland gbogbo ní tí ni wà Sweden kí ni wọ́n ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ kánàbí o tó dé díẹ̀ láti sọ níbi tí ẹ̀sìn dé kí ni tí ó fẹ́sìn wọ́n ń ẹni bá fẹ́ sheik wa tó kọ Hassan Ali Nadawi mada kọ́sìrọ̀ làálà kí ni ilé ayé pàdánù níbi pé mùsùlùmí ò sí kí ni ní ipò àṣẹ mọ́ àwákọ́lá wà nípò Amẹ́ríkà láyé báyìí àwa mùsùlùmí kọ́ àti wà bẹ́ẹ̀ àti ẹ̀jù wọn ìwé ẹni wọ́n ní Islam and the world wọ́n translate to English abúlé Hassan Ali lẹ́dàrí oh, lọ́kọ́ ó rí ó ṣàlàyé ipò ayé wà láti tó Medina to Medina tó Islam and ó rọ asúnkì ní to Medina ó ṣàlàyé wọ́n ní ní India ó àwọn oníwádìí ìjìnlẹ̀ sọ wípé they have about thirty three million gods tí ìbádàdé tí ìbádàdé fígọ̀ yẹn pé wọ́n ní òòṣà tí wọ́n ń sìn ní ìdí alẹ́ ní ó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlélọ́gbọ̀n thirty three million tí ìbádàdé. ó ní wàkẹ́ ìfà láà kò ṣe ní rí bẹ́ẹ̀ gbogbo nǹkan yẹn ń sìn débi pé wọ́n ń sin abẹ́ ọkùnrin okó wọ́n ń sin abẹ́ obìnrin vagina àwọn èèyàn ń pè ní apple party àwọn tó tàbí obìnrin wọ́n nílé ìjọsìn tẹ́lá débẹ̀ obìnrin kan fẹ̀ sílẹ̀ láwọn ẹlọ́bẹ̀ ẹlọ́bẹ̀ oníbalẹ̀ bá bẹ́ẹ̀ tẹ́bí bẹ̀ láti jáde orílẹ̀ òun olúwa wa àwọn tó ń sin nǹkan ọmọ ọkùnrin wọ́n ya èrè wọ́n ya sọmọ ọkùnrin bí i dìgbà tó bá débẹ̀ ó lọ borí balẹ̀ fún wàá ṣe òdòdó rẹ̀ǹtì wàá fi kọ́ àwọn tó ń sin erin gbogbo ẹ̀rọ tó pápá ni wọ́n ń sìn tó fi dò ní níyà ní ẹ̀sìn màálù ẹ̀rọ brad sáfẹ́ sí YouTube owó ọgbẹ́ lùsìn ní òsìkọ́ tí mo wò ní YouTube ti two years ago wọ́n ní màálù ti di wàhálà ní India wọ́n ti ṣó wọn lójú títì wọ́n kọ́ sí ó jọ mọ́tò lè lọ súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ nítorí fáwọn màálù rí títì tó wá sí màálù ìjọba ìbàjẹ́ àwọn màálù ìjọba ti sọ fọ́tọ̀ ọ̀hún wọn ti kó lẹ́kẹ̀ẹ́ sí wọn lọ́rùn

ọlọ́pọ̀ wa lọ́mọ méjì lẹ́ẹ̀kan náà tí wọ́n pè ní méjì ẹ̀rọ kó wọn dà fún òtún wá ní pamọ́ pé irú ìnáwó lélé ẹ̀gbọ̀n bó ti wá ní oṣù kan lẹ́nu ìyá kó sábà àti jẹ́ tó jáde láyé wọ́n ní táwọn bá ń lọ sọ́dọ̀ òkú àwọn ọmọ ní ìgbé wọn nílùú ilé òkú kàrẹ tí wọ́n kó dànù ọmọ mi ò ní kú jọ mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méjì ó mọ̀ tuntun jàmùrù èrò ìjàlọ yóò tó wá bu àwọn ọmọ ní ìjọ ìjẹ ó sì lóò ké mọ̀mọ́ sọ ṣé ẹ̀rẹ̀ ní kápadà sí kéèṣe lẹ́yìn bá nìkan tẹ́ ìjúbọ̀ náà gbé ìfẹ́ náà ọmọ tó ara ní

gbogbo ìyàwó akéde sánàbí wọ́n ti akọlá sánàbí wọ́n jìnà sánàbí wọn ò fẹ́ tọ́ka sánàbí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú wọn ni àwọn pàdé ànábì oríṣiríṣi èdè ni wọ́n wá dá àwọn tí ó wá ń gbà sánàbí níjọ́ kan ṣoṣo lọ́lọ́ àwọn nípa àbìkún àwọn ẹni wá ní tọ́lọ̀ fẹ́ sọ nínú tí wọ́n tó pa ó bá àwọn ló gba wájú àwọn náà fìlà kọ́kọ́ torí pé wọ́n ṣe wà líkì náà ní bẹ́ńgbàjá ìdí gbogbo láti kájí alẹ́ táà ṣe ń ṣe ilẹ̀ Yorùbá náà wọ́n ṣe ilẹ̀ lárúbáwá tí wọ́n tún burú tí wọ́n bá ti bímọ obìnrin ó ní kí ló fẹ́ ṣe níbí níbi ta sí ń jagun ọmọbìnrin yìí ọlẹ́ni wọn wá ní pàǹtẹ́tẹ́ wọ́n tó dàgbà díẹ̀ tó bá tó wá dàgbà díẹ̀ wọ́n wà á mú lọ

àbáwọn ará róòmù ó mẹ́lò òfin róòmù ń gbà kánà bí o tó bá ti yàwó tó bá wá rówó mọ́ tójú owó pọ̀ fún yàwó rẹ lọ dàkó lọ ta owó tó bá níbẹ̀ lọ́wọ́ ti jẹun wà ní òfin róòmù àwọn wọ̀nyí torí náà ma lọ dáàrù wàlẹ̀ àyámù wọ́n dáàrù wàjá Ó mẹ́lò sí wọn bẹ́ẹ̀. Nígbà náà, kánà bí ó tó wá làwọn lójú, kò sí ìlú sáadé ní gbogbo ayé ni wọ́n wà Àwọn tó wá ń jọ náà, àwọn ni àwọn tí ó ní ìdáadáa. àwọn àkọ́kọ́, àwọn wọn fún wa.

ẹlòmí ti sọ fún ìyàwó ẹ̀ alẹ́ ni òun kọ oṣùmọ̀rọ̀ oúnjẹ tó ń sọ fún fún fẹ́ ẹ̀jẹ́ ibẹ̀ lọ́kọ̀ọ́rẹ́ wà máa tí sọ̀rọ̀ pé òun tàbí tètè parí ìrúsù ẹ̀tẹ̀ fíìl ẹ̀jẹ́ kí n máa lọ lé kí n lọ jẹni tí mo ní kí àwọ̀ mi ó fi ilẹ̀ alẹ́ àná ni wọ́n gbó ní wá fẹ́ lómi pé ààrẹ ò àkọjọ́ kò ní ìfòyín mú kọ́ òun láti mú lónìí ẹjẹ́ á tètè máa lọ lé kó lè ròyìn rẹ̀ kó lè rí mú kọ́ ẹlòmí ẹ̀rin tí ń rí lọ́wọ́ adìẹ tó ti rà ádé tó fẹ́ pa síyàwó rẹ̀ ó fi dáná kó lè fi jẹ sàárì lóòrò ní afún ọlá ayé torí náà torí náà kàlímà táà ní àbíbà ní حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله Gbogbo ẹni tó bá ní owó tó wá ní sọ ẹ olè nìkan ló fẹ́ dáa sí tẹ̀sílì láì. Ẹwà fún wa ní àpògùn onítọ́rọ̀ oníkọ́bọ̀ ilẹ̀ bá àti tọ́rọ̀ àti kọ́bọ̀. Ẹgbọ́n àwọn ọmọ bí àgbà fún ìṣàbà lẹ́yìn ẹ̀lú oníkù káàkà ní ọ̀rọ̀ àánú tó láàrin àti ìlú tó nílọ tí ó ní lọ lábíà tí ọmọ ti dé ìlú lábíà tí kò rí yá lọ́pẹ́ lọ sí àmà 12,000 naira ó ti ló wọ́n ìmọ̀ ní 12,000 naira látọ̀ látọ̀ látọ̀ Do you have Okay.